olùgbàlà gbogbo agbára ayé tirẹ̀ ògo ní forúkọ rẹ àmì olùgbàlà gbogbo agbára ayé tirẹ̀ ògo ní forúkọ rẹ àmì. ẹ káàbọ̀ sí àkókò ìkórè èyí ni ètò ọlọ́run látòkè wá tí yóò yí ayé rẹ padà sí rere gbà ọ́ níyànjú láti tẹ́tí sílẹ̀ bí ìránṣẹ́ ọlọ́run Joseph Okanla yóò ṣe máa mú ọ̀rọ̀ ọlọ́run tọ̀ wá látòrí ìtẹ́ orí ọ̀fẹ́. agbára fún yín ní orúkọ Jésù Kristi ẹ káàbọ̀ sí àkókò ìkórè ẹ jẹ́ á ọba ìyè gba ọpẹ́ wa ọlọ́run ìgbàlà ìwọ nìkan náà ló máa ń gba nílà jésù kristi wàá gbà wá láwùn ìwọ náà ló máa ń wo nísàn wàá wò wá sàn nínú gbogbo àrùn ẹ̀mí àrùn ọkàn àti tàgbò ara wa orúkọ rẹ yóò dà yín lógo ìtìjú kó ti sátani kí sátani ò mú fò lórí ayé kọ̀ọ̀kan jésù kristi olúwa wa àmín eh, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìgbàlà bẹ́ẹ̀ ni ìgbàlà ìgbàlà ó ti mọ̀ pé ọ̀rọ̀ ìgbàlà ìgbàlà ìgbàlà ọ̀pọ̀ wa la ti ń gbọ́ ẹ̀ ṣùgbọ́n hmm, kí là ń pè ní gbàlà kí là ń pè ní gbàlà jẹ́ ń ka ìwé mímọ́ ìwé lùkù orí nineteen ẹsẹ̀ nine sí ẹsẹ̀ ten jésù wí fún un pé lónìí ni ìgbàlà wọ ilé yìí níwọ̀n bí òun pẹ̀lú ti jẹ́ ọmọ abrahamu nítorí ọmọ èèyàn dé láti wá àwọn tó nù kiri àti láti gbà wọ́n là àwọn ọ̀rọ̀ tí ó máa jáde sí ọ lórí afẹ́fẹ́ fún àwọn ọ̀sẹ̀ díẹ̀ tàbí fún àwọn ọjọ́ díẹ̀ yóò jẹ́ lórí ìgbàlà á na ọ̀rọ̀ yìí níbẹ̀ ní sísẹ̀ntẹ̀lé Jésù olùgbàlà lọ sọ fún Sákéwù pé òní yìí ìgbàlà wọnú ilé yìí ilé wo ni sọ ọkàn rẹ ni inú ọkàn ẹni ni Olódùmarè ti máa ń tani lọ́rẹ ìgbàlà tí ìgbàlà bá wá débẹ̀ ó ní nítorí pé níwọ̀n àtọ́jọ́ ọmọ Abraham torí pé wọn náà jẹ́ ọ̀kan lára àwọn tí Jésù kú fún ìgbàlà bọ́gbà ògbó ti sọ yìí yóò wọnú ayé rẹ o èmi kọ́ mò ń fúnni nígbàlà Jésù yìí náà ní fúnni nígbàlà o náà ní o nìkan náà ní fúnni nígbà ń tó rọ́ọ̀mì èèyàn dé láti wá àwọn tó nù kiri láti gbà wọn la iṣẹ́ kan tí Jésù wá sí ńgbọ̀ wà nù ayé nìkan mọ wẹ́lẹ́sẹ̀ kiri kó sì máa gbà wọn la ńgbọ̀ ó sì tún gòkè rọ̀rùn tán ẹ̀yìn tí ń rán àwọn kọ́ rẹ̀ hmm, tó ń rán àwọn ikọ̀ rẹ̀ àti ìjọ rẹ̀ níbi gbogbo lágbàáyé náà ni pé ó wá àwọn ẹlẹ́sẹ̀ kiri ó sì fẹ́ gbà wọ́n là n tó bí ètò àkókò ìkórè yìí náà nu ìgbàlà ọkàn rẹ̀ yìí náà ni Jésù olùgbàlà ń wá tá a bá wá lóye ìgbàlà ọ̀dà ká kọ́kọ́ mọ̀ tí ìgbàlà kì í ṣe torí bẹ́yìn ọba lóye kíkún àwọn bàbá wa wọn ni tí ọmọdé ọba mẹ̀wẹ́ tí ó sì mọ òwe ó yẹ ká já ẹ̀wẹ́ sọ́wọ́ ọ̀tún ká sì dá òwe sọ́wọ́ òsì tá a bá wá nà ń bẹ fún yóò lè dá mọ̀ pé eléyìí ni òwe eléyìí ò ní ẹ̀wẹ̀ n fi wò nìyẹn pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí n tí kì í ṣe gbàlà tọ́pọ̀ èèyàn nínú ìjọ sì gbà pé ìgbàlà ni àkọ́kọ́ ni pé méje ni wọ́n sọ fún ọ tí tí ì ṣe gbàlà pàápàá àkọ́kọ́ ni pé kéèyàn máa lọ ṣọ́ọ̀ṣì bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàbí lóòrèkóòrè tàbí kéèyàn jọ mọ ìjọ kan tó dájú tó jọ mọ ìjọ kíkún ní ìjọ kan lágbègbè ibì kan kì í kò sọ ẹ dẹni ìgbàlà ìyẹn kọ́ náà ń pè ní gbàlà torí pé mo ti ń lọ ṣọ́ọ̀ṣì àmọ́ ti dẹni ìgbàlà irọ́ irọ́ lílọ ṣọ́ọ̀ṣì kò sọ ní dẹni ìgbàlà ṣọ́ọ̀ṣì gan ọgbà àyàn la bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀ṣì ọgbà àyàn la mo jọ mọ ìjọ kan kọ gbà mọ́ la èmi ọmọjọ́ tó dáa jù mọ gbogbo ìjọ níjọ hmm, àtijọ́ gbogbo ìjọ tó bá sàjẹ́ tọ́lọ́hún èyíkéyìí tó bá ń lọ ńbẹ̀ kò sọ dẹni ìgbàlà kọjọ́ máa jọ kán lé o kó ló kọ́nù ìwé wọn kó sì máa san ojúṣe rẹ kó sọ ọdẹ ní ìgbàlà ìkejì ni pé kéèyàn ó sì rí bọ́ mi hmm, kó ní dẹ́ni ìgbàlà èèyàn lè rí èèyàn lè ṣe rí bọ́ mi kó jẹ́ pé olúwa rẹ̀ rè já sómi ni tó kàn rè wẹ̀ lódò hmm, ọkùnrin kan wà tán pè ní Símónì Oṣó nínú ìwé ìsàn àpòstélì orí eight ẹsẹ̀ thirteen hmm, ẹ òun náà gbàgbọ́ wọ́n wá sì rí bọ́ mi fún wọ́n rò kó ti dẹni ìgbàlà ni àṣírí wá tú ní ẹsẹ̀ eighteen ìwé iṣẹ́ àwọn àpòsílẹ̀ yẹn ní sí ẹsẹ̀ twenty four nígbà tí pétérù dé tó ń gbọ́wọ́ láwọn onígbàgbọ́ ará samaria tí òun náà wàá rí pé ah wọ́n máa ń gbọ́wọ́ lé wọn <laughs> wọ́n máa ń gbẹ̀mí mímọ́ òun náà wàá fẹ́ fa agbára oṣó lòun oṣó lòun àwọn kan wà náà nù ṣọ́ọ̀ṣì oṣó ni wọ́n àjẹ́ ni wọ́n ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n wọ́n sì wá ṣọ́ọ̀ṣì wọ́n láwọn gbàgbọ́ wọ́n sì rìbọmi fún wọn ìrìbọmi ò sọ̀yàn dẹ́ni ìgbàlà torí ó lé orí igi àgbélébùọ̀ nù wọn òun gbàgbọ́ ó sì yí padà kó sì rí bọ́mi jésù ni pé lónìí lọ́ọ́ pàdé mi ń paradíṣe hmm. ká sì rí bọ́mi kò sọ ní lẹ́ni gbàlà ẹni tí ò ní rònú pé wàá dọ́ ọkàn tí ó fẹsẹ̀ lẹ̀ tó lọ sì rí bọ́mi ó rí ìwẹ̀ lódò ní hmm. irú ẹni bẹ́ẹ̀ yóò ronú pé wàá yóò wá gbà yẹn rere ìgbà yẹn ni wàá tó di ẹni tí ó ní gbàlà tí wọ́n ẹni wọn bá gbàlà ni wọ́n sì rí bọ́mi fún ìkẹta tí ìgbàlà ò kì í ṣe ìgbàlà yìí ṣe kéèyàn máa gbára olúwa. Hmm ọ̀pọ̀ èèyàn ní gbára olúwa ń ṣọ́ọ̀ṣì lónìí tó jẹ́ pé àwọn àti jésù wọn ọ̀tàn hmm, ọ̀tá jésù ni wọ́n hmm, ìwọ náà mọ́ra rẹ ò ń gbára olúwa ò tún mutí ò hmm, ń gbára olúwa ò bá ti kó sunday báyìí ó tún fi gé ó tún gé ọtí ó sì mú sìgá ó sì ń gbára olúwa ó sì ń gbára olúwa ó sì ń gbára olúwa ó ń gbára olúwa ó ń ó ń jẹjẹkújẹ ó ń múmukúmu ó ń rìnrìnkùnrin ó ń sọ̀sọ̀kúsọ lẹ́nu ò tí ì dẹ́ni gbàlà gbígbára olúwa ọ̀sọ́ ni dẹ́ni gbàlà pé àmọ́ ń gbára olúwa ẹni gbàlà ni mí irọ́ ni ọ̀tàn rẹ̀ jẹ́ ni ìyẹn ṣe bẹ́ẹ̀ ìkẹrin ni pé n tí gbàlà ò kì í ṣe mm, kéèyàn jẹ́ pásítọ̀ kọ̀sọ̀ dẹ́ni gbàlà kéèyàn jẹ́ ajínrere kọ̀sọ̀ yẹn dẹ́ni gbàlà kéèyàn jẹ́ rẹ́fẹ́rẹ́nì kéèyàn jẹ́ ni ọ̀wọ̀ kánmá kéèyàn jẹ́ ni ọ̀wọ̀ ha bàbá wa kéèyàn jẹ́ bíṣọ́ọ̀bù kódà kéèyàn tó jẹ́ bíṣọ́ọ̀bù àgbà mm, àbí kéèyàn ojú òṣìṣẹ́ nù jọ kéèyàn jẹ́ ajínrere kéèyàn jẹ́ pásítọ̀ kọ̀sọ̀ yẹn dẹ́ni gbàlà gbogbo nǹkan yẹn lèèyàn lè jẹ́ kéèyàn má ní ìrírí ìgbàlà hmm, bẹ́ẹ̀ ni ìkarùn ni wípé hmm, kéèyàn wá jẹ́ ẹlẹ́sìn hmm, ẹlẹ́sìn tí ń gbàdúrà tí ń gbà àwẹ̀ tí ń sàdá mẹ́wàá gbogbo àwọn mọ̀dámọ́dá ṣọ́ọ̀ṣì ojú inú owó ojú ìwé àtowó tán sanú ẹgbẹ́ yín tó wà nú ṣọ́ọ̀ṣì ńlọ ń san kò sọ ẹ́ dẹ́ni ìgbàlà kò sọ ẹ́ dẹ́ni ìgbàlà tàbí káwọn èèyàn ọmọ ẹ̀ lólódodo ládùúgbò pé ah èèyàn ọlọ́run bàbá yìí o èèyàn ọlọ́run màmá yìí o olódodo ni wọ́n o olódodo ni wọ́n kéèyàn máa ṣe morning cry kiri àdúgbò mi ò sọ pé gbogbo àwọn tí ń ṣe morning cry kiri ni o kì í ṣe gbogbo àwọn tí Sunday mẹ́wàá ṣọ́ọ̀ṣì ni wọ́n ni wọ́n dẹ́ni gbàlà ṣùgbọ́n kéèyàn máa ṣàwọn nǹkan yẹn èèyàn lè ṣe wọ́n láì ní gbàlà Nikodemu olóyè ni láàrin àwọn Júù Farisi ni tún ni Farisi tún ni nígboro ẹ̀sìn ni nígboro ẹ̀sìn ṣùgbọ́n kò yí sẹ́ni ìgbàlà kò tí ì dẹni ìgbàlà jésù wàásù àti àtúnbí fún jésù pé lóòótọ́ lóòótọ́ mo sọ fún ọ Jòhánù orí tìrì ẹsẹ̀ tìrì ó ní lóòótọ́ lóòótọ́ sọ tí a kò bá tún èèyàn bí kò lè rí ìjọba ọ̀run ẹsẹ̀ fáìfù rẹ̀ ó ní lóòótọ́ lóòótọ́ mo fún ọ bí a kò bá fún mi àti ẹ̀mí bí ènìyàn ó ní kò lè wọ ìjọba ọ̀run ẹsẹ̀ sísì ó ní ìta abí nípa tara tara ni ìta abí nípa tẹ̀mí tẹ̀mí ni nǹkan kẹfà tí ìgbàlà ò kì í ṣe ó ní pé kéèyàn máa pa òfin mọ́ ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ tó sáré tẹ̀lé jésù ní máàkù orí kẹwàá ẹsẹ̀ seventeen ẹsẹ̀ twenty two ó ń pariwo jésù kí ni wọ́n sì tún fi dẹ́ni ìgbàlà jésù sọ fún un pé tí wọ́n fi níyà nípẹ̀kun kankan náà ni níyà nípẹ̀kun dídẹ́ni ìgbàlà kankan náà ni aha kí ni wọ́n sì tún fi níyà nípẹ̀kun jésù ní pòfin mọ́ ó lóun ti ń pòfin mọ́ kò sì ní gbàlà kò ní gbàlà ó lè máa pòfin mọ́ hmm, kọ́mọdárà lórí tí kì í ṣègbàlà kéèyàn wá máa ṣiṣẹ́ rere kọ́ máa ṣe fónílé kọ́ máa ṣe fálẹ̀ àlejò kọ́ máa fún pásítọ̀ lówó tó bá ti ráwọn ìránṣẹ́ ọlọ́run kọ́ máa ta wọ́n lọ́rẹ kódà ó lè máa ṣe alágbàtẹrù iṣẹ́ ọlọ́run gan kọ́ máa nígbàlà bẹ́ẹ̀ ni ó lè máa gbàdúrà kọ̀nẹ́lífù nínú ìwé ìṣàkóso olórí kẹwàá ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹfà ah ọkùnrin olódodo ni yín tó dodo ó bẹ̀rù ọlọ́run tilétilé rẹ̀ àwọn àwòmọ́ni rẹ̀ tó mẹ́fà tó bá tún kẹsẹ̀ twenty two mẹ́fà ni Hmm. ó sì ń ṣètọrẹ àánú ṣùgbọ́n kò ní gbàlà eh. níbi ọgbà àdúrà dé ọ̀sán gan ló rángẹ́lì hmm. àdúrà wo ni wọ́n ń gbà sádùá tẹ̀lé ìlú lẹ́gbẹ̀ẹ́ kọ̀nẹ́lì ni ó tún lówó lọ́wọ́ ó tún bẹ̀rù ọlọ́run àhà ó bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n wọ́n ń òye ọtí mu oní ọmọ ọlọ́run ni ọ́ níbo ló ti ń jẹ́ ọmọ ọlọ́run bọ̀ ẹni eléyìí kọ̀nẹ́lì ó rí ni bó ṣe jẹ́ gbogbo ẹ̀ tó ìwé mímọ́ pé nǹkan kan kùkù olúwa wa sọ fún un pé Angeli wa bá pé lọ ránṣẹ́ pé pétérù yóò sọ tó kù fún wọn wá wàásù jésù fún kristi ni máa ń gbà nílà hmm. yá wá sáré wò kí ni à ń pè ní gbàlà hmm. n ò lè parí ọ̀rọ̀ yìí lónìí yóò tún dáa kó tún tẹ́tí sí ètò yìí ní lọ́sẹ̀ tí ń bọ̀ ṣé ọ̀rọ̀ mi yọ aha kí là ń pè ní gbàlà àkọ́kọ́ ni pé wíwá sínú kristi láti gba ìdáláre àti ká lè dolódodo nípasẹ̀ ìgbàgbọ́ sákéwù tí mo tán rẹ̀ fún ọ nínú inú lukuri náà tí mi ò ka gbogbo ẹ̀tọ́ bá mi láti ẹsẹ̀ kìíní títí di ẹsẹ̀ kẹwàá ẹsẹ̀ tó gbẹ̀yìn lèmi méjì tó gbẹ̀yìn ni mo ka ẹsẹ̀ náà àti ẹsẹ̀ yìí ọmọ rẹ̀ ọmọ rẹ̀ lọ́daràn pàmbélé ó sì ó tún èèyàn tó kúrú òbítíbitì èrò rẹ̀ wọn à ní jẹ́ rí ọba sáré gun bíi sí kámórì ó ti rí ọ̀nà tí jésù ọgbà lọ́ba lọ ìgún bíi sí kámórì lọ́ba dúró lé rẹ̀ pé kóun sá lè rí jésù ó fẹ́ wá rí kristi ni nígbà jésù sì ti rí inú àyà rẹ̀ ó sáré tọ̀hún wá jésù wá sọ fún un pé lónìí yìí mm, títọ̀ kristi wá jésù ní matthew eleven ẹsẹ̀ twenty eight ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a dẹrù wọlé lórí ẹrù wíwú ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn sákéwù kò sẹ́ni tí ó gbà kò sì lè gbára ẹ̀ akitiyan ẹ̀sìn ọ̀gbá hmm, akitiyan ẹ̀sìn ò lè gbà wọ náà hmm, ò lè gbára rẹ̀ kò sẹ́ni tó lè gbà ọ́ kò sí oníṣẹ́ Ọlọ́run tó lè gbà ọ́ kò sí kò sólúwa rẹ̀ kò sólúwa rẹ̀ ẹnìkan tí ń gba nílà náà ni Jésù Kristi ó sì sáré Jésù ní pé lónìí yìí ní gbàlà wọnú ilé rẹ̀ ọmọkùnrin yẹn orí ìdáláre gbà ó ó sì dolódodo nípasẹ̀ ìgbàgbọ́ kí náà ń pè ní gbàlà òní níní ìyè àìnípẹ̀kun kéèyàn ó di àtúnbí nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi tó o bá ti gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run ìwé ìrere Jòhánù orí tírì ẹsẹ̀ sixteen ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé bí ẹnikẹ́ni bá gbà á gbọ́ kò ní í ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun níní ìyè àìnípẹ̀kun àti dídi tuntun ní ẹ̀mí òun là ń pè ní ìgbàlà hmm. tí o bá ti rí bí mo ti ń ṣàlàyé fún ọ yìí ọ̀rẹ́ mi ò dẹni ìgbàlà ọlọ́run sì ń sọ yìí fún ọ kó o lè bá a dẹni ìgbàlà ọ̀fẹ́ ní ìgbàlà kò sígbà tọ́lọ́run ìgbanilà bá ti ń sọ yìí báyìí ó ṣe tán àti gbanilà àdúrà kan tí mo mọ̀ tí ò ní dènà tólódùmarè ò lé tí ò ní tí ò ní pò tí láti dọ́ ọ lóhùn ó ní àdúrà olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ jì mí gbà mí là yóò sì gbà ọ́ là kí ni ìgbàlà kí ni ìtumọ̀ ìgbàlà ìkẹta ni pé mímọ̀ kristi àti kí kristi náà mọ̀ ọ́ wàá rí sákéù yìí ní nígbà tí jésù débi igi sí kámórì tọkùnrin yẹn gùn ní ẹsẹ̀ five nígbà tí jésù sì dé ibẹ̀ ó gbójú sókè ó sì rí ó sì fún pé sákéù ọmọ ọkọ rẹ̀ sákéù yára kó o sì sọ̀kalẹ̀ nítorí èmi kò lè ṣaláìwọ̀ sílé rẹ lónìí sọ̀kalẹ̀ sáké ó pè lóko tí wọ́n sọ ọmọkùnrin kan náà Nathaniel nínú ìwé ìyìn rere Jòhánù orí one ní ẹsẹ̀ forty seven sí forty sí fifty Nathaniel wọn sọ fún kó wá o Jésù ó sì ń lọ́dọ̀ Jésù wọ́n mú wá Jésù ni ó sì wá Jésù Jésù ní Nathaniel ọmọ tòótọ́ nínú ò rí mi rí ó ṣe mú kọ mi à ó ní mo ti rí ọ kádẹ́rù tó wá bá ọ mo ti rí ọ tó jókòó lábẹ́ igi ọ̀pọ̀tọ́ à mi mọ Kristi ọmọkùnrin yẹn Jésù mọ́ òun náà mọ Jésù Sákéù ọmọ Kristi polúgbàlà ni torí ẹ̀ ló tètè sáré gòkè pé èrò ní jẹ́ rí tí n bá rí mo mọ̀ pé n ó rí yé hmm. tọ́ ọ bá ti wo Jésù ó rí yé ọmọ tí Natalie ẹ̀ sọ ní rábì olùkọ́ni ah, olùkọ́ni hmm. olùkọ́ni ah, ó ní ìwọ ni ọmọ ọlọ́run kristi ọmọ ọlọ́run tó o bá mọ kristi ni ọmọ ọlọ́run ò lè dẹni ìgbàlà kí n fi ẹnu ọ̀rọ̀ ìjóná á tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ ìgbàlà yìí ó gbọ́dọ̀ lóye rẹ̀ kí ni ìgbàlà níní kristi níní kristi ó wá sọ ẹ́ dẹni tá yóò lè sùn mọ́ ó di àléèbá àbá àmú àmú lè fi ṣe nǹkan kan torí kristi nínú yín kólóṣè orí one twenty seven ó ní pé èrè tí ògo ni tí kristi bá ti wọnú ayé ẹ kò sí ẹnikẹ́ni tó lè rí ọ gbèsè mọ́ oògùn ọ̀ràn ọmọ ayé ò lè mú ọ ìṣe àwọn apostoli orí nineteen ẹsẹ̀ fifteen àwọn ẹ̀mí ṣùgbọ́n ọ̀dà ọmọ bẹ́ẹ̀ ni nígbà táwọn ọmọ skeva ń sọ fún àwọn ẹ̀mí èṣù wọn ni alẹ́ yín jáde lórúkọ jésù tí pọ́ọ̀lù ń wàásù ẹ̀mí èṣù yẹn dá wọn lórí mọ́mọ́ jésù o mọ́mọ́ pọ́ọ̀lù tá a yín o kún wọn sí fọwọ́ kan pọ́ọ̀lù ò sí fọwọ́ kan bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni amani náà àbí mọ́díkàì amani fẹ́ pa ó fẹ́ pa mọ́díkàì ṣùgbọ́n <laughs> mọ́díkàì ò sí mú fún ìyá rẹ̀ ìyàwó rẹ̀ sọ fún pé tí mọ́díkà ìbá jẹ́ ọmọ jù ń tòótọ́ ìgbàlà yóò sọ ẹ̀dọ́mọ ọlọ́run tòótọ́ oníwájú ẹ̀ tó ti ń ṣubú ó lọ́mọ ṣubú ni tọ́ ọ bá ti dẹ́ni ìgbàlà yípa yóò ka ọmọ òótọ́ mo sọ fún yẹn tẹ́rí ibà kágbàdúrà sọ fún jésù ẹlẹ́sẹ̀ ni mí ṣàánú fún mi dárí ẹ̀ṣẹ̀ jì mí gbà mí là lónìí èmi ọ̀la omi sàn wọ́n sàn mo dúpẹ́ torí pé o ti gbọ́ jésù kristi olúwa wa olúwa mo fà wọn tó ti gbọ́ ọ̀rọ̀ rẹ ilé ọlọ́wọ́ ọlọ́run gbà wọn láwọ sọ wọn di tirẹ̀ o jésù kristi olúwa wa àmín. a gbàgbọ́ wípé ọlọ́run ti bá ọ pàdé nípasẹ̀ ọ̀rọ̀ tí o gbọ́ yìí fún ìrànlọ́wọ́ síwájú sí i pèsè orí àwọn nọ́mbà wọ̀nyí zero eight zero six six one five six two zero eight zero seven zero three two eight four four one two nine. máa tọpasẹ̀ wa nípasẹ̀ Trego Media lórí Facebook Instagram àti YouTube fún àwọn oúnjẹ ẹ̀mí sí i tàbí kí o lọ sórí wẹ́bsáìtì wa www.tregomedia.com láti gba ìwàásù sílẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ ṣe ń tẹ́ tẹ́tí sílẹ̀ dópin ètò yìí ẹ pàdé wa lórí ìkànnì yìí lákòókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ ire o. Ire o.